إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يائه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صل اللهم وبارك على هذا المختار حبيب الله وأسوة البشر محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم إلى يوم الزلزال أدعوكم الله سبحانه وتعالى ìṣẹ́kù wa lè ní láti gbà tí àwọ́ ti bẹ̀rẹ̀ tọ́lọ̀ ń pa ó pa lónìí kan ó pa àláfíà wa mọ́ fún wa ó pa ìjẹ́rúsìn wa fóun ó pamọ́ fún wa ìfojútó ìbádàánú oṣù yìí ó bá wa sọ àárí àwẹ̀ náà gbà bá ti rò pé à ń gbà á kó wá jọ ti wọ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́sàjì orí bẹ́ẹ̀ gbogbo àwẹ̀ tẹ́ gbà yìí èmi ọlọ́run ò gbà ọlọ́run dákun má jẹ́ ó kẹ́gùn sí wa torí wípé bẹ́ẹ̀dà bá lòun pẹ́pẹ́ fún tó ń ṣe fọ́lọ́run èyí tí ó dùn máa ń ní pílò já kìyàmà kó bá nù lè zánà àsánà tiẹ̀ òṣùwọ̀n àwọn iṣẹ́ rí rẹ̀ tó ṣe tí ò bá bá níbẹ̀ òfò ńláńlá ni òfò táyé òfò ni béèyàn ò níyàwó máa ń lé ní ó ti níyàwó tẹ́lẹ̀ tíyàwó náà kú òfò ní ẹn tọ́mà rẹ̀ kú òfò ní ẹn tó ti lówó tí ò lówó má òfò ní ṣùgbọ́n òfò tó ti rí àhílù jákèyàmà ọ̀rọ̀ tá sọ ìwà sáàfì jẹniyàn ló jẹ́ alkiyama tó fọ́ alkiyama ó fi ṣe wá ọlọ́mọjà o la ilaha illallah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به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 الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقول والله يكتب ما يبيتون فأحرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أزاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم الله أكبر ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا ní àyà tí a fún ra wa kan lánàá Allah subhanahu wa ta'ala ó ń ṣe ìṣúni lẹ́rígbé na Muhammadun sallallahu alaihi wasallam ó tó lójíṣẹ́ fáwọn èèyàn kódà wọn ọlọ́run gan tó lẹ́lẹ́rí fún wípé òun ọlọ́run ló rán níṣẹ́ ànẹ́bì ìṣẹ́ tí ń dáṣẹ́ rẹ̀ jẹ́ tí ń bá sọ fún tó jófin ẹ̀sìn náà ní ṣàlàyé fọmọ aráyé ọlọ́fin wá sọ wípé yóò fún làfàkọ́dẹ̀ ẹni bá tẹ̀lé òjíṣẹ́ náà ó ti tẹ̀lé Ọlọ́run ẹni bá tẹ̀lé àná Muhammadu sallallahu nínú àwọn àṣẹ rẹ̀ ó gbọ́rọ̀ sí lẹ́nu níbi àwọn ìwọ rẹ̀ ó gbọ́rọ̀ sí lẹ́nu faqad ata'a Allah ẹni bá tó sí ànábì tààrán sí yíyẹn ànábì ìkẹyìn kò ní sí òjíṣẹ́ mi lẹ́yìn rẹ̀ má èyí tó bá ti sọ lẹ́sìn náà lẹ́sìn èyí tí ò bá ti pè lẹ́sìn kìí tẹ́sìn èyí tó bá júwe fún wa kó ṣe ní tíyàn fi súnmọ́ ọlọ́run òun náà ní ṣe léwájú ọlọ́run bójú kí nǹkan wọ́n dáa tó gẹ́gẹ́ bí ìwà láàrin ọmọ ẹ̀dá níyàn tó bá ti já sí pé ànábì ní kìí ṣeṣẹ́ níwájú ọmọ ọ̀ràn yẹn káwọn náà jìnà sí ìṣẹ́ sí yẹn torí pé a'lamu bil khaliqi min al khalqi huwa rasulullahi lil khalqi ẹn tó níwọ̀n nípa kò sẹ́ni mọ̀ lọ́run títí tó mọ̀ bá náà bìí máa ẹni kí wọ́n ti páyà ọlọ́run ọba títí kó jọ ìpáyà tànábì sọlọ́run kò sẹ́ni bẹ̀rù ọlọ́run ọba títí tí dẹ̀rù jẹ́ wá من يطع الرسول فقد أطاع الله Ọlọ́run ní ẹni bá tẹ̀lé òjíṣẹ́ náà, pàápọ̀ ti Ọlọ́run torí pé rí yẹn kìí pàṣẹ kankan, kìí kankan, àyàtì pẹ̀lú àṣẹ Ọlọ́run, àyàtì pẹ̀lú òfin ẹ̀sìn Ọlọ́run fi pẹ̀lú wáyé ọlọ́run èyí tó sọ kalẹ̀ láti sọ́nà wà bọ́ lọ́pàánàbì lànàbì fi ń pàṣẹ fáwọn èèyàn eléyìí ó já mọ̀ ànẹ́bì ní infallibility eléèbó ń pè infallibility àwọn olófẹ́ sí ń pè ní alẹ́ bá ti sọ ànẹ́bì kúrò níbi ti sẹ́jẹ́ nìkan lọ́wọ́ ó tún àwọn òjíṣẹ́ rẹ̀ kú níbi kí wọ́n ti fẹ́ jẹ́ ẹ̀ṣẹ̀ wípé báyìí mo sì ní ẹ̀sọ́ ẹwà sọ bákan lè sòfin kan fún yín ẹ̀ṣẹ̀ bákan ọlọ́run bá ti sọ́wọ́n kò ń díẹ̀ tó bá ti ẹ̀fẹ́ wáyé kíákí ọlọ́run bá ti pè wọ́n sákìyèsí وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان فينسخ الله ما يلقي الشيطان في أمنيته ثم ثم يحكم الله آياته والله عليم حكيم والله عليم حكيم gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ti sáájú ń ṣe ọlọ́run nínú àwọn ànábì àbáwọn òjíṣẹ́ tí wọ́n tún nípòjá àwọn ànábì lọ a máa fẹ́ wáyé nígbà míì tí ó tó fẹ́ pé nǹkan míì fún wọn lẹ́sìn nínú ẹ̀mí wọn kí ẹ̀sẹ̀ torípéyàn náà ni wọ́n fayansakhullahu Allahu ma yulqi ash-shaytan èyí tí ó fẹ́ gbé sí wọn lẹ́mì kí wọ́n fi jẹ́ṣẹ́ fáwọn èèyàn tí mẹ́rọ ò ní faramá èmi ọlọ́wà á èmi ọlọ́run padà wá pàfẹ́kì òfin ẹ̀sìn yẹn èyí tó tún fẹ́ ní kan sọ tèmi ọlọ́run fara mọ́ ìwà tí wọ́n fẹ́ wù tí tún fẹ́ lò wọn kí wọ́n wù tèmi ọlọ́run ní ibi wọn sí tí ó padà wá tẹ̀yìn ìjọmọlúwàbí wọn torí tí ìjọmọlúwàbí ànábì ọlọ́run kan bá ti dẹ̀ tí ọ̀ràn yẹn ni kí sẹ́tọ́lọ́run ọba òran kó mẹ́hẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwa gan fúnra wa léèyàn síra ẹni èyàn a máa rìn tó kù díẹ̀ káàtò kó rìn ìdọ̀tí láwọn àgbà kan kó wúwa aláìmọ̀ kan bágbọ́ yẹ́ ẹ̀sìn bá dé tó ti gbòrúgbà àwọn wa tí ò dá yẹn ó jọ̀wọ́ rẹ̀ lẹ̀ ìwá ń wà fáwọn èèyàn wípé báyìí báyìí mọ́ kò dá àwọn èèyàn fojú tó ti rìn ní tó kù díẹ̀ káàtò àná ó fi a ah, báyìí ìjú òníwọ náà jẹ́ ìdẹni mímọ́ tí o máa ṣọ̀rọ̀ fún wà sí àá bọ́rọ̀ yẹn ti ní kìmí tó wọ́n yẹ̀yẹ́ rẹ̀ torí pé ẹni tó sọ kìí tí wọ́n fún reputation ma. wọn ò pọ́mọlúàbí rẹ̀ lé mọ́ torí ìwà kan tó rẹ̀ jáde gbogbo àwọn ọlọ́run ni wọ́n sọ

فوكزوا فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى أبالتي فقضى عليه ذبقا قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين إنه عدو مضل مبين كني تتكاكيا قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم ó tún wá sọ lẹ́yìn rẹ̀ qala rabbi

wọlọ́wà tí forí jíyàn níbẹ̀ náà ó ní rọ́bì bí máa àná àmta àláyà ìwọlúwà mi pẹ̀lú agbára tó fi tẹ̀lẹ̀ra fún mi mo ní agbára ẹ̀kí bá gbá ní ẹ̀sẹ̀ kan ó kírun sí láàrin fún wàkátà tó ní egun tó gún

فلن أكون ظهيرا للمجرمين فلن أكون ظهيرا للمجرمين kẹ́ni kan wá nírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mistakenly látọwọ́ Mùsá kó tó di ànábì kẹ́ni kan wá fẹ́ sí criticize message ẹ̀ ara gbogbo àwọn ànábì ọlọ́run ọmọlúwàbí ni wọ́n wọ́n èso ní pátá wọ́n èso ọ̀daràn wọ́n èé sẹ́ni ibi wọ́n èé jẹ́ wọ́n èé jẹ́ gbogbo ẹni bá fẹ́ jọmọ lẹ́yìn ànábì dáadáa òun náà gbọ́dọ̀ jó níwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ wà lára àwọn ànábì ọlọ́run torí bẹ́ẹ̀ èyí sọ fún wa nínú ẹ̀sìn bó ṣe torí pé wà ní ọlọ́run ọba òun tó bá mùsùlùmí ó wà limited bóyá bàbá rẹ̀ ló fẹ́ràn bóyá ìyá rẹ̀ ló fẹ́ràn bóyá fà rẹ̀ ló fẹ́ràn bójọ́ rẹ̀ ló fẹ́ràn tó tẹ́ wípé òun máa ń tẹ̀lé wọn ní ní gbogbo tí wọ́n bá ti sọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtẹ̀lé ọmọ ẹ̀jẹ̀yàn sájọjọ́ ọmọ ẹ̀jẹ̀yàn síra wa ó wà mọ̀kọ́ ìyàdá ó wà distributed

àìyẹ̀yẹ́ òbí èèyàn àìsẹ̀ sí òbí èèyàn àìsẹ̀ gbogbo èèyàn ògbẹ́nu sọ́hùn ṣùgbọ́n tán kò ṣe yẹn ó jìnà sí torípọ́lọ̀wọ̀n fara máa àná Muhammadu sallallahu ní gbogbo ìtẹ̀lé èèyàn àgbọ́dọ̀ gbó fún ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run òun náà ni kásìn ọlọ́run kámọ̀ tó sí kòkòrò orí sọ́dọ̀ rẹ̀ kó jẹ́ kó nìkan náà a bẹ̀rù lámà páyà ọlọ́nìkan ló ní ẹ ìran kejì nínú tí ń jẹ́ ìwọ̀ lè ẹkún lọ́wọ́ ìlànà rẹ̀ ẹ̀tàn káàkiri ìwà rẹ̀ ẹfi ṣàlàyé sí fáwọn èèyàn súnà rẹ̀ ẹmújẹ okú láwùjọ súnà rẹ̀ síta káwọn mọ̀ wípé ìlànà òkú lórí ilẹ̀ gbogbo eléyìí ìwọ̀tàná Muhammad nìyẹn sallallahu méjì bẹ́ẹ̀ ìwọ̀ ọ̀tọ̀lọ́m tó ìwà ànábì ni tó bá mú wá nẹ́ẹ̀sì kábòmìnrin kámọ́jẹ́ okú kó yè kó pewé kó le kí ìbòdí súnà ànábì kó lè dáàbò bo àwọn èèyàn kúrò níbi ooru oòrùn bídíà ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń bẹ lára ìlànà ṣe ọlọ́ àlẹ́sọ̀láàtò sàlám ẹkẹ́kọ̀ọ́ rẹ̀ ẹbí báwọn èlò láwùjọ títò ah, ló wá dẹn tó wá tára rẹ̀ wá balẹ̀ báyìí a ní ẹ̀ ńgbà tọ́rọ ànábì yé mi tán mo rí pé ìwà ànábì láti lòlẹ̀ ayé ẹ jẹ́ káwọn èèyàn tara yín mọ́ta ní jẹ́yẹ́ tó tó wà ṣẹ́rẹ́bù ta lè pín inú wọ̀

a máa tẹ̀lé àṣà náà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ìwọ̀wọ̀ yìí ọlọ́run pàápọ̀ sínú àyà kan tuntun nù Qur'an ó ní lè tu'minu billahi wa rasulihi ọlọ́run agbé òjíṣẹ́ yẹn dìde aràn sí yín kó wá ṣàlàyé ìgbàgbọ́ tẹ́fì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìgbàgbọ́ tẹ́fì bùn gangan gbọ́ wàtún ẹ̀dì rúrù ẹ máa họ́nú ànábì ẹ̀pọ̀nlé ẹbọ̀wọ́ rẹ̀ wọ́n tún wá kèrò ẹbọ̀wọ́ rẹ̀ wọ́n tún sábẹ̀ tó ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه orí wípé ó ibi jímù kékeré kan ní wọ́n wá pèrò ìwọ̀ tànábì lọ́lọ́wọ́ bá sàlàyé débẹ̀ ìjó padà wá lẹ́yìn tí ẹ̀ oníwọ́tọ́ lọ́hun wá tó sábẹ̀ ọgbọ́ rọ̀táhun wà àṣílá wá tó sábẹ̀ ọgbọ́ rọ̀táhun wà àṣílá lẹ́yìn náà ọba tó gbé ànábì kalẹ̀ bẹ́ẹ̀ ẹ wá yòmbó rẹ̀ ẹ máa rẹ̀ ẹ máa yìn ànábì àtẹ̀sbí ìsàfọ̀mọ́ àìsẹ̀ ìsàfọ̀mọ́ fànàbí ọlọ́lá ń ṣe fún ìtàǹsì fànàbí ní ká bọ́wọ́ rẹ̀ torí pé àtẹ̀sbíhù haqqullillahi la yusrafu li ghayrihi min makhluqatihi ìwò ọ̀tọ̀ lọ́ọ̀ ní àtẹ̀sbí ọlọ́mọ ńlá mẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé nínú Qur'an láyé mí sàbáhà lillahi máa fi samawati wa máa fil ard يسبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات والأرض Ọlọ́run ní èmi ni kẹ́ ẹ máa ń

àzìkárù táwọn ní gbé kalẹ̀ fún wa nínú òfin ẹ̀sìn ọmọ ráhùnmọ́ yìí lọ́wọ́ dorí rẹ̀ kọ̀dọ̀ séwú ẹjá fi aláìgbé bàbá wọlé ẹsẹ̀ tí wọ́n ń kọ́ ìwé èrè mọ́tò mọ́rí àbájú tó mọ́rí àbá mọ́rí àbá ẹmọ́ mọ́rí àbá ẹmọ́ مرحبا بكم مرحبا مرحبا بكم مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا بكم àwa kéwu lé ni àwa kékéwu lé má pé kéwu tí wà ń tó gbogbo akékéwu lé ká tó kéjì lárúbáwá bá ti mọ́ sí nìyẹn àrùgbó kan dẹ̀ kan ní nọ́mbà yí padà lórí subhanallah àà ah, ah, ah, ẹnìyẹn gáǹgà ogóǹgbò wá dàbí ọlọ́ni kódà náàbí ẹ̀fẹ́ wojú ìjókòó lọ́dọ̀ ha sọ̀hábà ká máa dábù kan bẹ́ẹ̀ fún wákàtí ò dá ní o gbogbo ẹ̀tọ́ máa ti pẹ́sì bá yé nínú àwọn táwọn pé àfáà ni wọ́n ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá wọn tó má ti bẹ̀rẹ̀ jíjẹ́ máa ń fún wọn ó yẹ kí wọ́n dáwọn èèyàn lákẹ́ni ẹ́ eh? àdìkàrù sa à ń gbé fọ́lọ́hun tá a fi ń ṣàlàyé tàwọn ìjùwà fọ́lọ́hun ẹ wá ń fẹ́mi wọ́n tún wá ní ìdìde torí kí abẹ́ kírun ìrun kíkí gan ọlọ́ọ̀ni káàrọ̀ gan dìde kírun ọ̀yá ìdìde mo tó wá jọ ń súnà nínú ìjòkó yẹn tó wá dóńdó wípé àà lẹ́ni àjọwà ń oníjòkó lè o

ààyè fún ẹlòmíì torí kò tẹ́ tí ń tó ànábì Muhammad wájú ọlọ́run bójú kẹnu kéwú tó bójú kó bẹ̀rọ ọlọ́run tó bójú kó páyà ọlọ́run tó bójú kó dá níwà tó ń tọ̀ lẹ́yìn sallallahu wa bàbá ti tẹ̀lọ́lọ́hun àtẹ̀lánẹ́bì bàbá tẹ̀lánẹ́bì àtẹ̀lọ́lọ́hun ẹni bá wá tẹ̀lé ànẹ́bì yẹn orí tó pọ̀ ní bẹ̀m̀bẹ̀ o lè rọ́lọ́hun ọba gbọ́yé àbíkó gbánẹ́bì yìí wáyà kan nínú suratul hajj وأطيعوا الرسول لعلكم ترحمون وأقيموا الصلاة اكروا وآتوا الزكاة أيوا زكاة وأطيعوا الرسول اتلي نبي torí pọ́lọ̀ ti mọ̀ wípé tó ń bá ní kẹ́ẹ̀yọ zaka kẹ́ẹ̀kírun tí ó bá fi ìtẹ̀lé Ànábì kún ìrun kírun lẹ́mọ̀ kí gbogbo ẹni tí ò ti bọ́ súnà nẹ́bì irun kírun lẹ́mọ̀ kí bí káwò rí irun kámọ̀sálà àtúwárú bí kágé fàájì àtán kámọ̀tí ó sóra bí lọ rùkú bí kámọ̀ lọ sùjúdù tó gbé kò sí inú gbangba àwọn awo àbí awo ìrún awo ní ìtọ́jú pé inú yàrá náà lè yóò ti máa dá kí kò nílé kí ta gbangba ayé òbí lè rè pé ẹ dákun ṣé ìwọ́n gba ìsìláàmù ni àbí wo ni wọ́n ti wá nígbà orí irun gbogbo ayé mọ̀ nígbà a bá fẹ́ wo orí irun à ń gbọ́nà ọba tóbi ni Allahu akra gbọ́nà ọba tóbi dábì wọ̀ tí wọ́n wo orí irun alamin bó láàáṣẹ́ sí sálámù òsì èyàn tó kò ìlú bẹ́ẹ̀ ọlọ́run àpadà tí a ṣẹlẹ̀ ẹkìrún bánàbí gbogbo tó bá wù kówó rẹ wọ kówó zakaju lọ tí o bá ti yípo ọdún kan ò lè yọ kankan lórí ló máa ṣe ìlànà ló jẹ́ oyé ọ ọlọrun gbé sókè orógbó nínú oṣù táwà yìí rọ̀mùdọ́ọ̀nù yìí owó gidi ó owó nígbà tí ó ti di bí oṣù ọdún tí ń náà kú bí oṣù méjì owó ti èrè ti wọ́ ogun ẹ ti ṣe dáadáa ìdẹ́bí pé zaka ti wọ́ wà ló fẹ́ yọ àníyí sùúrù kátún wọnú rọ̀mùdọ́ọ̀nù kókò yọdún ká ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní onígbèsè zaka ìwọ̀n owó ẹ̀ onígbèsè zaka ẹ̀sẹ̀ kí ni nínú ọdún ìsìláàmù ní ẹ̀ràn lọ́wọ́ kẹ òun wà ìsìláàmù oníkò náà tún ìlànà ànábì láti mọ ogó rẹ̀ tó bá jẹ́ sí ń dákó tó sọ pé irrigation ló fi ń dákó ẹ òun pọnmi wà lóun ẹ̀jẹ̀ fúnra ẹ ó ní tó yọ tó bá yẹ omi tòkè sánmà ní rọ̀ tí nǹkan rúgbìn rẹ fi tó fi ṣe dáadáa tó fi tó wá tẹ̀sí olóye tó yọ torí pé omi tòkè sánmà fún ìnìyàn kò sẹ́ńtí fowó pọ́n ìdásílẹ̀ wà bá kún gbogbo nǹkan ìrìn ogun tó bá kójọ tán ó kún sí mẹ́wàá jásí mẹ́wàá rẹ̀ lóyọ̀ anábì wa bẹ́ẹ̀ tó bá ti jásí pé wọ́n fúnra rẹ̀ ló ń dààmú tó ń wọ́ ẹ̀kẹ́ gbogbo ìgbà tó ń díẹ̀ àti inú àti inú òjò òun wọ́ ẹ̀kẹ́ fúnra ni tó pọ̀ jù nìyẹn nígbà bá dásí mẹ́wàá tán ẹwà mú ọwọ́ kan ẹ̀tùn wá dásí méjì ọwọ́ kan nínú ọwọ́ kan ìdájú méjì ọwọ́ kan nú mẹ́wàá yẹn ló anábì ló lẹ́kọ̀ọ́ rẹ̀ kẹ́nìkan wá ní súnà anábì sẹ́sìn bó ti gbọ́ kùránì yé sọ́bọ́ lọ فما أرسلناك عليهم حفيظا ومن تولى فما أرسلناك عليهم حفيظا amẹni bá gún rí fàmẹ́ntà wá ńlá ẹni gúrí kò níbi ìtẹ̀láṣẹ ọlọ́run ó sàgidi wọ́n sọ̀rọ̀ ànábì fún oníkó kan kò sẹ́ni tó kópa lára bá ara rẹ̀ ní ṣe kò sí ọlọ́run kò sí ànábì fàmá àrùsálàkà alayhim hafizan fàmá àrùsálàkà alayhim hafizan ìwà náà Muhammad sallallahu alaihi wasallam àárọ̀ lé wọn lórí kó mọ́ wá kó má polisi wọn káàkiri ìwọ́lò wá kírun àbí èmi ànábì kírun fún yín wò wá mọ́ṣáláṣí ara ọlọ́wọ̀n ní mọ́ lé wọn káàkiri kiri wá sọ wọn káàkiri ẹni wọ́n mọ́ṣáláṣí ẹni tí wá mọ́ṣáláṣí ẹni yọ zàká rẹ̀ kó wọn káàkiri wọ́n má fi sàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáyìyàn jùlọ ò tí pẹ́nu bá gbọ́ yóò sì gbọ́ èyí tọ́lọ̀ ní kó ṣe sí kí àkìtì ẹ̀ òṣìṣẹ́ ìwọ́n ń ṣe ọlọ́run tá a gbé ọ̀dìdẹ fún kó jẹ́ muballighan wa mubayyinan wa nasiha kó jẹ́ ní tí ó disseminate mẹ́sẹ̀gì ọlọ́run sọ́dọ̀ àwọn èèyàn kó sì jẹ́ láyé míì ọlọ́run sọ pé fàdákìrì fàdákìr innama anta mudhakkir lasta alayhim min musaytir lasta alayhim bi musaytir kìlúkú mọ́ adẹ́ ẹ̀dá tí láwájá wá sí ìrùn jàmà kò wá pẹ̀lú gbogbo àtítà sí fún yóò sì kàbùkù tó tí ń gbà ní láti ní kìyàn gbẹ́sì yé ìtara ń gbà ní mọ́ fẹ́ mú èèyàn fẹ́ tayọ àlànà ẹ̀sìn tẹ́sìn bá ti yé èèyàn ó lè mọ́ mọ̀ wípé mo ti fẹ́ kọjá àlàwọ̀ ẹgbẹ́ lè yẹn tó sì islamu ma ní kò sí kí kò sí islamu ma èmi ò sí ìlú lásìkò yẹn mo èèyàn sọ fún mi pé lágbájá ojúlóǹkó ní islamu ah, kí lórí kọrịta rìn sásìkò síwájú ilé tí kọ mùsùlùmí rẹ̀ náà ní jẹ́dẹ̀ ní bá pè ó bá sọ kí mi dáadáa mú kó sì gbọ́ báyìí báyìí wọ́n ó ní kí ló dé ó lẹ́yìn tí ń fẹ́ di ọ̀rọ̀ ní bóyá wọ́n wá sí nǹkanú àdúgbò ní báyà ilé àwọn nìkanú àwọn èjì bá ní lágbàáyá mo gbọ́gbọ́n lóòsì ìsìlámù ma lóòsì bẹ́ẹ̀ ni tó bá padà sí ìsìlámù yẹn nìsìn máa bá kára rẹ̀ jẹ́ ó ní ẹlòtẹ̀ wá dùn mo nímọ̀ lè jẹ́ ó dùn ọ́ bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ ti ẹ̀ nìyẹn mo fi ṣe bínú ah oníyẹmọ sọ pé torí kò sí ìsìlámù ma òun bá kára tó jẹ́ táwọn kára rẹ̀ yẹn

ebi kí ó láwọn èèyàn fi mọ̀ ní àtàrà islam oríire ní islam kọ́lẹ̀ ẹnìkẹ́kọ́ islam obìdé èèyàn ẹ̀sìn ọlọ́run máa ń bẹ bẹ́ẹ̀ hátà chafna dunia gbà tó bá di bí láyé bá fẹ́ kásẹ̀ ńlẹ̀ lọ́lọ́run mùsùlùmù kó yóò wá kọ àwọn èèyàn rádáradán irin sẹ́sù ní òkú lórí ilẹ̀ ìmọ̀ mùsùlùmí dẹ́dẹ́ bó ti wù kó ní passion fẹ́sì tó kó ní barata fún ìsìláàmù tó máa ń wo ẹ̀kọ́ tánàbí ní káfílé èèyàn lò nínú ẹ̀sìn ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn kan tó tẹ̀ wípé wọ́n fi mọ̀náfìkí sínú wọ́n fi wà kèfèrí sínú wọ́n fi islam hàn síta láwọn náà ń jọmọ lẹ́yìn oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn mùnáfìkí àdínì nígboro Madina mùnáfìkí inú ẹ̀sìn àwọn oúnṣẹ́ ọlọ́run àìwà náàbí ọlọ́run àìwà náàbí ọlọ́run ogologo ashhadu an la ilaha illallah yóò máa jáde lẹ́nu wọn ashhadu anna muhammadan rasulullah yóò jáde lẹ́nu wọn ṣùgbọ́n ní kọ̀rọ̀ yàrá wọn nínú ọkàn tí wọn ẹbọ ni wọ́n gbàgbọ́ kèfèrí ní bẹ̀lẹ́mì wọn wọ́kàn ìsìláàmù kájú ni ọlọ́run fẹ́ sàlàyé àwọn ọ̀rọ̀ kan nípa wọn fún wa bàbá ń bẹ pẹ̀lú wa náàbí wọ́n ni gbogbo tí wà náàbí bá ti sọ àti gbọ́ àtẹ̀lé ọ bó ń bẹ nílé ìwọ̀lá sí lẹ́nu bó sí láàrin wa ìwọ̀lá ma ń gbọ́rọ̀ sí lẹ́nu àtẹ̀tò bá pa wa náà láàmà tẹ̀lé ìwọ̀n tó bá ní a mọ́ ṣe ájìnà sí ọkànábí ló wà balẹ̀ pé á ah, àwọn ilé islam wọn ó jẹ́ ìdéédé jẹ́ ìdéédé islam wọn ó sì dáadáa ẹnu mùnábì kìí dùn áà ah, dèní náà ni wọ́n náà ẹ̀sìn àwọn bá rí ọba akàbọ́kọ̀lá náà járí yí pé ọba náà járí tó ọba lọ tọ́bà ìrìn kúkú ní ó yẹ láìkí ẹ̀ ẹ wá ní ọgbọ́ bàtà ẹ̀yìn náà ni òun ní làbí ń òun ní òun ní làbí sẹ́lù ọlọ́wọ́ pàyé fún wa bá yíó ọlọ́fẹ́ ní ilẹ̀ fún wa àwọn àdúrà kan sí tọ́wọ́n orun orun rẹ bí bó wọ lórùn ìgbóhùn rẹ lómi nílùbọ̀ wọ́n náà fi tàn ní mẹ́rin kẹ́ni ti wù ọ̀run ti bọ́ bàtà òsì tààtí bẹ́ẹ̀ náà ló fẹ́ràn rẹ tó ó bá dé tó ṣe bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀dì ẹ̀dì ẹ̀pẹ̀lẹ́ ẹkù ti yín ọlọ́run àníyàn yín ò o ó bá Ah, ah, ah. ẹ̀pẹ̀lẹ́ ẹ̀sàbẹ̀rọ ọlọ́run ààrẹ ó sèkí mi tó kàtì ẹ̀sàbẹ̀rọ ọlọ́run ọlọ́run àníyàn fa ọlọ́run àníyàn o ń mi àfà kò ní lè kí ọ dáadáa mọ́ torí pé ó níbi tí ń ṣe pàdé pẹ̀lú àwọn kan lórí àlámẹ̀rí ẹlẹ́yìn ṣùgbọ́n torí kó mọ́ lè fúnra sí yóò wá fi kàkà àwọn ìwà mùnáfìkì yóò fi kọ́ lójú láti ìpìlẹ̀ náà náà ti rí bẹ́ẹ̀ sèyí sọ̀hún ọ̀rọ̀ Yorùbá Yorùbá kárí ah nìbákùn ìjókòó sára wa jẹ́gídẹ́gí ni ó ń sọ̀tún sóòtù mọ́ bàbì kan jẹ́ nìbákùn ní débẹ̀ <laughs> sọ̀tún sóòtù mọ́ bàbì kan jẹ́ ń wò ní ó bàbì kan jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí tó bá wà jáàmù ah, ah, ibi ó bá wà ẹni tó bá ń fẹ́ràn ìjómù ń fẹ́ràn òun ẹni tó bá ẹ̀yin sálámà ẹ̀dì máa lọ òun wà pè ọ́ gbà kí ló dé báyìí sálámà tán èyí kájẹ̀ tó ń kíra wa máa kíra wa bẹ́ẹ̀ torí ìwà ń wù kò ti

fàìdá bá rọ̀zó mi ní indik tánbà ilé jáde kó wájú rẹ̀ tán tó ti kí o sí pẹ̀lú wọn lẹ́yìn rẹ̀ bayyata ta'ifatun minhum ghayra alladhi taqul afá àwọn àjọ kan nínú wọn àwọn kan nínú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń pèsè pèrò gbogbo ohun tó sọ lójú wọn dàrú láàrin ara wọn ghayra alladhi taqul gbogbo ohun tó bá wọn sọ tọ́lá àwọn ti gbọ́ àwọn gbà pé bẹ́ẹ̀ náà ni ó wà tún wá ṣe mítì mí lẹ́yìn mítì ìdákọ́kọ́ ìdákọ́kọ́ méjì ó wà sọ ìsìlámù tó ṣegú ọ̀tọ̀lọ̀dún bá wà náàbì sọ lójú wà náàbì tí ni ó mọ̀ lòó bí ah, ìyàyọ̀ fọ̀họ̀ sí ah, alhamdulillah àwọn yìí á ah, wọ́n mọ̀ sí dáadáa ní ẹ̀sìn tó bá ti kú lọ́rọ̀ rẹ̀ tán wọ́n bá pẹ̀lú ẹjá sọ mí ẹjá mọ̀ wà ń lọ bá máa bá lò nìyẹn bá máa bá lò nìyẹn ibítà wà bá ń là ní jómọ̀ ibi tó ń bá fẹ́ ká lọ a máa sọ pá lọ bẹ̀ lójú ẹ̀ a sì máa ṣe mítì ìgbà kọ́kọ́ lẹ́yìn ọlọ́ni ma ó ní ìpébíríkótó ìpébíríkótó láti ṣe mọ̀ràn ti kan rẹ̀ nìyẹn ọ̀sán báyìí ní ní ṣe bá a ṣe wánú rọmọdọ́nù yìí náà wọn ní wára wọn lọ́sàn áwẹ̀ ẹ bá ti sínú tán agbádá lábẹ́ agbádá yàgbà ọ̀rọ̀ tí lè sọ ní kẹ́nílẹ̀ ọ̀sán kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń bẹ́ kò sọ̀rọ̀ ń bẹ́ ṣùgbọ́n àbá ìmọ̀mù káyà àwọn òdó ń sọ wípé ọ̀rọ̀ yìí òdíbẹ̀ wájú wọn ẹjẹ́ káwa àwọn abẹnu gan ìgbésẹ̀mí lágbé só ti yé báhùn pítọ̀ bá ní ah, wọ́n ti ń pèrún ẹ̀yìn alọ̀ kásámù átámú ibó átámú lẹ̀ wọ́n ti nẹ́fìlà lásámú o lè kí lóru eléyìí tá à ń sọ yìí jáyẹ́jẹ́ ṣe ká gbọ́n nàmí jáde tí àbálẹ̀ mọ́mù

ìlú ọ̀gbọ́n máa wáyé lẹ́kọ̀ọ̀kan náà ó kàn wáyé bẹ́ẹ̀ náà ó kàn wáyé bẹ́ẹ̀ náà ìmáàmù yẹn wọ́n ti pádàrù yorùbá a àkíkà sàdákàtà yorùbá nífàkù yẹn rọ̀ wá lọ́rùn gẹ́ lábísẹ́sì yorùbá ni mo rí tí mo sọ wípé mo sọ pé ó fẹ́ ọ́ o sáwọn ọmọ kìrẹ́yìn tí láti ní kéré bá yorùbá tí máa ń gbìn ní àgùsẹ́ mi ọmọ dénú mọ̀lẹ́bí dénú mọ̀lẹ́bí nínú mọ̀lẹ́bí ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ilẹ̀ yorùbá ètò ni olórí ẹbí ọ̀tọ̀ ni tí ó sọ àwọn kókò tó pé bíi kòtò lóru gbogbo tó ń ṣe ti bá wọn sọ wọn ò ní sọ pé ní kẹ́ sọ báyìí báyìí ẹ̀sìjáwò báyìí ẹ̀sìjáwò báyìí tábà wọnú mọ̀dínà tá a wà abáníká ṣe ń jẹ́ ẹ̀sán yẹn ó lè fẹ́ rí báyìí o òun ní sọ̀rọ̀ lójú ayé àná òun nàbí àdìsọ́dá àtọ̀sálàm ẹ tí ò bá ti ní àníyàn fún òun fẹ́ gbáwẹ̀ látòru ṣáájú kàlùfájàrí tó jáde alfájàrí jáde tán ló wá ní èmì náà gbáwẹ̀ fàlá ń sọ́wọ́ màlá àwẹ̀rọ ní àlàáfíà àtẹ̀bíyìí oní kámọ́sí mítí ìdá kọ́kọ́ lóòrù ní tí wọ́n ṣe nìyẹn ọlọ́run wá ní wallahu yaktubu ma gbogbo tí wọ́n ń ṣe ní mítìn lóru ọlọ́ni gbogbo rẹ̀ ni wọ́n kọ sílẹ̀ ọlọ́run bá rẹ̀kọ́dù gbogbo ẹ̀ kalẹ̀ yóò san wọ́n lẹ́san tó pé lórí gbogbo mítìn òtù tí wọ́n ṣe l'óòrù àgéṣe wà nábì ọlọ́run fẹ́lẹ̀ yìí ṣe ìlérí fún wọn lẹ́yìn náà ọlọ́run wá kọ ńlá rẹ̀ láṣẹ ó ní wọ́n tì mọ́ pa wọ́n ti àwọn mọ̀náfìkì yẹn mọ́ lè máa wọn kọ̀ọ̀rọ̀ máa wò wọ́n rán wọn ò lè kópa lára kan bá wọn ànábì wọn ò sí lè ní ọlọ́run bá lára ọlọ́run fa ayáríg عنهم وتوكل على الله sẹ́ríkù lọ́dọ̀ wọn ìgbọ́ wọn prẹ́sì ìgbọ́ tí ó gbà kó rí wọn tó díjọ́ tó máa káyàn kún ní òmọ̀ sí wọn tí ó mọ̀ dùn ọ́ inú rẹ̀ ló mọ̀ wá dùn ẹ́ kojú ẹ̀dùn tí ń fẹjọ́ mẹ́sùn káàkiri ó dùn ó dùn àtúnṣe ní ìjọ́ tó jò tó díjọ́ bá ti lè yí pé ó kò látòrí gibọ́lẹ̀ ó dá lápá kò dá lápá ohun wọ́n arẹ́gùn sàrán ẹ̀wà tí kìí tí kò mọ̀ pàǹtí kankan ní ó kúkú mọ̀ ẹ̀kọ́ ànábì lóye ó yẹ lóògùn rẹ́rìn wọ́n arẹ́gùn sàrán ẹgbẹ́ yọ́mẹ́ta ẹ̀pẹ̀lẹ̀ ilé ńkọ́ ọ̀rọ̀ yóò ti dá sí nílá ìmọ̀ ń dùn àwọn ọ̀nà fi gígan o àbá fẹ́ pa wọ́n sáyé nígbà tó wọ̀n ẹ̀dí sí tó bá fẹ́ pa wọ́n sáyé yẹ́yẹ́ fi sùúrù dùn wọ́n kódà ń bí tó yí dúnṣe yẹn náà jẹ́ afáàkíníkọ́ ẹwà ẹwà ẹgbà ẹfẹ́ra kan sí láwọn ìyàwó àtọ́mọ ọdún dárí ní pé olú àmì olúkúrú àmì òdádá àmì bàbá ẹ̀yìn náà tó ní ìmì ẹ̀tún náà yìí náà kú ìtẹ́ ìṣe àbá yóò rọ̀ fún ọtí èkú ni pé kàtà ni bàbá yẹ̀ o àwọn tó bá ti ṣe tó wọ́n yìí kìíní kan wọ́n wọ́n ṣe kìíní kan ẹ tó wá rí bẹ́ẹ̀ ẹ ti ń dùn fún àdìdùn anuhun pa wọ́n tí mọ́ pa wọ́n tí nìkan wọ́ta wá kẹlẹ̀ àìlàwọ̀ wọn wọ́n agbára lé ọlọ́run ọba tó lè sọ ọkọ̀ níbi ìfàsẹ́yìn tí mùnàfíkì tí ń kó bẹ́sìn àwọn tí wọ́n kalẹ̀ sọ wípé àwọn ìṣe mùsùlùmí wọn ò kó rẹ̀ bẹ́sìn ìsìláàmù ò so kú torí kèfè dábẹ̀lẹ́bọ̀ nírú ẹkú tó so nípa mùnàfíkù tó bá ti ló dátí wọn mọ́ tó papọ̀ wọn àbẹ́ ìdátí ra yín tó náni wọn mọ́ wọ́n agbára lé ọlọ́run wọ́n hùwà aburú wọ́n rìnrìn aburú wọ́n èrè aburú ṣùgbọ́n ìgbára lọ́lọ́wọ́ ọba rẹ̀ ọlọ́mọ ọkọ̀ ọyọ láàrin wọn wakafa billahi wakila wakafa wakila bá tó lẹ́ni tí a ń fara jì a tó fara jì ọlọ́wọ́ bá ní jẹ́ bẹ́ẹ̀ fara jì àjànú ẹni ti àjànú ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على غيره فهو يكتا ẹni bá gbára lé ọlọ́run ọlọ́run ó tó ẹni bá gbára lé nǹkan mí yakata ní òbára rẹ̀ fáwọ̀ yakata <laughs> ẹ̀gbọ́n rẹ̀ àbí gbígbẹ́ London ó ń bàbá gbára lé o tí ẹ tó múra jíjẹ̀ jẹ́ Nàìjíríà wọ́lá òkú mi wà lamẹ́ríkà àà ah, tètè mọ́ jẹ́ pátì jẹ́ nàìjíríà rókó ṣekọ̀ndọ́ bàbá mú ara amẹ́ríkà fi wọ́n lẹ́ o fara àkókò lẹ̀ àwọn tá ń bẹ́ lò òkè wàlá ah, ẹ̀gbọ́n mi yẹn ìkóná wà náà tó máa wálé ọdún báyìí máa ń gbóǹtọ̀ wálé mi ee ee mọ́kànlá rẹ̀ ìwọ́n tó wà nílùú òkè ìlú òkè ló pé ìlú òwà ìlú òkè ló wà ìlú òkè tèmi yá máa ti sẹ́ rẹ o mọ́ gbára léèyàn kan o tún tó bá fẹ́ rẹ̀sìn olókùn ń bò fẹ́sì náwó <laughs> gbogbo tó bá fún ọ ó padà kàbùkù rẹ o nínú mọ̀lẹ́bí ìwọ yìí ń bò fẹ́sì má ríjì tó pè ní kò lóye tí mo gbé lẹ̀ ó sunkún o tán bá gbọ́ agbọ́ gbélé ẹ̀sẹ̀ òun òbó òbéèrè kódà àwọn kan bẹnu mọ̀lẹ́bí tó máa fún wọn ló bá fẹ́ ṣèdánwó tọ́jú owó pamọ́ mọ́ ti fún wọn tọ́jú rẹ̀ pamọ́ ọ̀rọ̀ padà tẹ̀lẹ̀ lọ́jọ́ iwájú ó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí ah, aláàjì ìbò fẹ́lẹ́ mọ̀ nígbà tí fún mi náà mo ti mọ̀ pé a ti fíìmù lórí owó yìí fíìmù tá fẹ́ ṣe náà lélẹ́ ẹgbẹ́ owó padà èèyàn èèyàn mú bàbá ló gbára lé lọ tó ní lọlé kéwú lọlé ìwé kọjá owó tó jáde mi lówó bá mú lójijì kó nǹkan ìyàwó náà tí ò ṣe gírí tí ò ṣe gírí mi náà ni náà ni bá wa kí wà òwe mọ́ ní jẹ́ láyé náà fún mọ́ wo mú ọgbà dádì ẹ ọkọ̀ tí dádì ẹ ní ogbólé tó kọ́ fi yẹ́lẹ̀ tó bá ti bẹ́ kékeré tọ́bọ̀ bá ń bàbá rẹ̀ sọ́dọ̀ gbogbo ń dòrò pé bàbá rẹ̀ ló ní yẹn ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní ọkọ̀ yóò dé wà tọ́lọ̀ ní kí wọ́n ṣe dáadáa fún yín láyé ẹ má gbára láwọn ní gangan kò ní tòlú tẹ̀lẹ̀ sí wọn fúnra wọn lè mọ́ kù ọlọ́run ti jẹ́ àwọn tẹ̀sí kan dé wọn ní lọ́wọ́ mọ́ tí wọ́n fi tí wọ́n lè ná fún yín kò ní sí tí wọ́n lè ná wọ́n sì máa ń sun ẹkún pé á ah, lójú ayé mi mo sì ń ṣe sí àwọn náà mi sì yọtọ́ ń sùn mi sì yọtọ́ lè kéwù ìwọ́n sì ló ti ká ọdún kẹ́mẹ́rin ọ̀gọ́dọ̀ wọn ara ọlọ́run bá nìkan agbára lé tó bá ti dára lọ́nà ọba nìkan tó bá wọn ọlọ́run títọ̀ rẹ láyé àjọtọ̀ òbí wa mọ́ bí wà tọwọ́ ẹlòmíì wá tó gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run náà ló ń gbára lé ọlọ́run nìkan sì rèé òru tó fara ti o gbẹ̀yàn fara ti nǹkan lẹ́yìn ọlọ́run afá yóò ṣubú yóò sì dálápá yóò kan lẹ́yìn o gbára lọ́lọ́run wa kafa billahi wakila wàkàfà bíláàhì wàkìlá ewúlò gbára lé nínà ṣe tùẹ̀tùẹ̀ yìí náà ni ah, méjì tó nílàdé yìí tùẹ̀tùẹ̀ lọ àpàgbára lé pópópó ewé ma ń sun kó tó wọ́n ti sàpíntì wọ́n nà mùsùlùmí náà mínà lọ́kọ́

inni akhafullaha rabbal alamin ìjọba báyé rẹ̀ jẹ́ tán yóò jẹ́ mọ́ yíò pé èmi ẹsẹ̀ kèfèrí wọ́n kèfèrí mùmìnì lè mi inni akhafullaha ṣàìtọ́ sí mùmìnì lò ó dàbí ọ̀rọ̀ kèrè ọ̀hún kèfèrí tí ìgbà mẹ́mùsán kèfèrí قال ألم ربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلتها وأنت من الكافرين فلان وادي جابتك عليه وكفر موسى èyí ló dò ń tọ́nà kó bá ti báyé rẹ jẹ́ tẹ́yọ̀ àní àmúmi ní mí ìní àkọ́fù lọ́hà èmi bẹ̀rù ọlọ́run mo fi ráyè ẹ̀bàjẹ́ ìgbà tí mo bẹ̀rù ọlọ́run mo fi rí ti ẹ̀bàjẹ́ kálọ̀ bẹ̀rù ọlọ́run ni mi ní rí ti ẹ̀bàjẹ́ èmi ti wá bẹ̀rù ọlọ́run tí wọ́n ní ọlọ́run fún mi lágbára mo fi báyé ẹ̀jẹ́ torí wọ́n ti ń ṣe wájú ọlọ́run náà yẹra ń gbóná ni wọ́n ọlọ́run mo bàjẹ́ ọlọ́dún gbogbo àfún ọ illa ibadaka minhumul mukhlasin illa ibadaka minhumul mukhlasin níwọ̀n bá nínú wọn náà ló fi ní ayé wọn bàjẹ́ àmọ́ àwọn tó kù bá wọn bọ́ọ̀lù gò wọ́n lẹ́sìn báyé wọn jẹ́ ìrọ̀rùn ló bá dé torí ìwọ tí sùn níra yẹ ìbàjẹ́ lẹ́ni ọlọ́run tó ń padà bẹ̀rù mọ́ yẹn ni wó bẹ̀rù ọlọ́run bá tó ń padà bẹ̀rù mọ́ tó tako yẹn tí o bá ti bẹ̀rù ọlọ́run bá yẹn kò ní jẹ́ kò wọlé ọgbẹ́sẹ̀ àmọ́ tó bá ti pọ́n ló máa bẹ̀rù káàkiri yóò sọ ọ́ di kèfèrí bó náà ti di kèfèrí ọlọ́run kan lágbára lé o kódà àwọn àfáà ń sọ wípé bó bá jẹ́ aládùúà náà ní àdúrà sínú Kùránì àdúrà ní súnnà gbà pé ìbáadà ló ń ṣe ìgbà míì tọ́lọ̀ bá ní yóò ṣẹlẹ̀ sí ọ àdúrà òsì ní ìràn ṣùgbọ́n ò ní ṣòfò ládàbò ṣàdúrà tó ń sọ́lọ̀ ní ṣàdúrà ní èyàn kan ṣàdúrà jànábì lọ èyàn kan ṣàdúrà jànábì lọ anábì ní ìmúnilà astaghfiru rabbi fil yawmi akthar min sab'ina marra lójúmọ́ èmi a máa ṣe astagfirullah astagfirullah jùgbà sẹ́wùtì lọ ṣé wọ́n ti ẹ̀rẹ́ tíṣẹ́ kan tó sẹ́ẹ̀ méjì bọ́lọ̀ ti fẹ́ràn lẹ́bì tó nìyẹn sallallahu alaihi wasallam tó kí ló fẹ́ sọ kó oúnjẹ ládùá tó súnmọ́ lọ́ǹdà náà jùlọ ní síbẹ̀ tí mo ti ń sàdúrà tó ìtọ́lọ̀ ní ó ayé ó kàn kíkan ayé kan ẹnu ànábì ó kàn níbi iṣẹ́ dáwà ó kàn bí alámọ̀rí ajẹ́ àmú ó kàn níbi ìsẹ̀mí lọ́kọláya rẹ̀ àmọ́ tó bá ti pàdó àyẹn síwájú ó padà bá èrè àjọ àyẹn níwájú ọlọ́run tó bá ti wọn ọlọ́run dèdé àdó àyẹn náà àti fi rọ ibi kúrò tí ọ̀pẹ́ mọ́tò lè wọ́n fẹ́ rà ẹmọ wọmọ ẹ̀dá èèyàn tí ìnira ò bá ti kàn mọ́tò ilé mọ́tò ilé mọ́tò ilé nítorí wọn sáré káàkiri yẹn àbí òkè ìgbà tí náà bá kan olóòtúmọ̀ sáré pẹ́lákun ẹfún mi ní àyíyà tí ó máa ń jẹ́ ìsọ́kò lọ́wọ́ ìzù <laughs> tí náà bá dì kan owó ní ọmọ wá àtìlé owó àtìlé ní ọmọ wá káàkiri tó bá <laughs>

e pàdé lómi ẹ̀rọ àtàn ní áfídẹ́ǹtì tó bá lọ àìrẹ́ẹ̀kọ́ àkàìmóyé iná ẹ̀ tọ́nà bá yọ̀ǹda mọ́tò fún tó wá fi àdúrà mọ́tò tí ń bèèrè yẹn tó fi kó aburúkú òfin yóò ni rẹ̀ ń rí gbogbo rẹ̀ ọ o tó lè sáfẹ́rẹ́ náà o tó lè pọ̀ dáadáa ń lo ní sábàbí fún ní gbára lé bẹ́ẹ̀ náà ni wọ́kọ́ tó sẹ́kọ́ ọlọ́run ló yàwó rẹ̀ sábà bí dáadáa fún ọ kìí játi rẹ̀ ó tú dájíwà ẹgbà ẹ̀tún fi kúnnà wọ́n yí wọ́n ló bà tún jáde ó tún kẹ́gẹ̀ fáragbádá bódé bí ìnáwó gan nílé yín yóò ti lọ́gbọ́n fi bí ẹ lápò ah! ọ̀pọ̀lọpọ̀ wà lájìrí owó ìyàwó rẹ̀ ló fẹ́ ná nílé olórogún o irú ẹni ẹlẹ́rìí ìyàwó rẹ̀ bá kú báyà fà yóò fẹ́ lè kú tẹ̀lé àdírí tú n kò sí pé ìwé tí ìyàwó ń ṣe yìí náà kò gbára lé ọlọ́run ìyàwó ló ṣe kí ni gbára lé bẹ́ẹ̀ àníṣẹ́ gbára lọ́lọ́run ọba bàbá ẹ̀ báyàn tọ́jọ́ ìyá ẹ̀ báyàn tọ́jọ́ mo bá ti gbára lé ọlọ́run ìgbé tọ́lọ̀ bá gbé wá yóò kàn lé lórí Allah subhanahu wa ta'ala kó ti wá ní al-mutawakkiluna alayhi haqqan al-mu'minuna bihi sidqan innahu